ọpẹ́lú fún ọlọ́run subhanahu wa ta'ala abẹ́lẹ̀ ọba kó gba sọ̀láàtì sọ̀rọ̀ eléyìí tí a kí láàárọ̀ yìí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbé Mu'adh bùrù Yaman àti Abu Musa al-Ash'ari al-Ash'ari. ó gbé wọn dìde lọ sílùú Yemen pé kí wọ́n lọ pe àwọn ará Yemen sí Islam kí wọ́n lọ ṣàlàyé Islam fún wọn àkọ́kọ́ a rí pé Abu Musa àti Mu'az min a'lami nas min a'lami sahaba wọ́n jẹ́ nínú àwọn tí wọ́n ní ìmọ̀ jù láàrin àwọn sahaba wọ́n sì mọ̀rọ̀ sọ. So lànà bí fi gbé wọn dìde sallallahu alaihi wasallam téèyàn bá fẹ́ máa ṣiṣẹ́ dáhàwà tó fẹ́ sọ wípé ó fẹ́ máa káàkiri láti ṣiṣẹ́ dáhàwà èèyàn ní láti jẹ́ ẹni tó ní ìmọ̀ nípa dáhàwà torí wípé ìkan nínú àwọn ẹni ìṣáájú bóyá Umar bin Abdul ó ní man yuslih bẹ̀rọ ìrìn ẹni tó bá fẹ́ ṣàtúnṣe nǹkan pẹ̀lú àìní ìmọ̀ nípa nǹkan tó fẹ́ ṣàtúnṣe ẹ̀ ọ̀nà tó fẹ́ gbà ṣe àtúnṣe ẹ̀ ó ní aksarọ mayusidu memayusle ó ń dúró ẹni yẹn máa bàjẹ́ á padà pọ̀ ju nǹkan tó máa tún lọ nígbà táwọn bí sọlọ bá àlè wọ́n gbé wọn dìde ó wá gbé májẹ̀mú kalẹ̀ ó níbi tẹ́ ń lọ yìí tẹ́ ẹ bá ti débẹ̀ ó sọ nǹkan àkọ́kọ́ tí wọ́n á pèpè sí fún wọn lẹ́yìn náà ó wá sọ fún wọn nípa mẹ́tọ́ọ̀dù tí wọ́n á fi ṣe ó ní yásìrọ́ ẹ máa ṣe nǹkan nírọ̀rùn fáwọn èèyàn wàlà tó àṣìrọ́ ẹ má ṣe.